والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسولا فقد فاز فوزا عظيما أما بعد أقل فولا الله إكيالا تكيالا كما با نبي محمد àti àwọn ará alẹ́ ẹ̀ àti gbogbo ẹni tó bá ń tọ ìlànà ẹ̀ títí di ìjọ́gbìlà kìíyàmà ẹlẹ́yìn náà ni tẹ̀síwájú sẹ́rù kìtàbí tohid sheik muhammad ibn abdulwahab rahimahullah ta'ala rahmatan wasi'a báàbù eléyìí tí a máa gbéyàwó ní èní òun náà ni báàbù tí sheik rahimahullah ta'ala tí wọ́n pè àkọlé rẹ̀ ní bábún láyústẹ́ṣfàrú bílá aláàkọ́lùkì bábù ní o máa ṣàlàyé fún wa pé a ò kí ń wá ìṣìpẹ̀ pẹ̀lú ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ nǹkan tí a ń pè ní ṣàfàá òun náà ni ìṣìpẹ̀ ìyẹn ni pé kí ẹnìkan ṣẹ̀ kó wá lọ bá ẹnìkan tó lérò pé ẹni tóun ṣẹ̀ ní ó ní ipò níwájú ẹni yẹn látàrí ẹni yóò wá bá pé ṣípẹ̀ fún òun ìtumọ̀ rẹ̀ ni pé tí ishaq tó bá ṣe ìdírísì lápèjúwe ó lè lọ bá lukuman pé ìrà lukuman lọ́dọ̀ idrisi ẹni ńlá ní ẹ̀ nítorí náà bá wa bẹ idrisi kó ṣe àmójúkò fún wa nípa àṣìṣe eléyìí tí a ṣe sí ọ̀dọ̀ rẹ̀ eléyìí ni wọ́n pè ní ṣepẹ̀ ọ̀rọ̀ sì ti gbáwájú lórí eléyìí síwájú báàbù yìí ṣùgbọ́n eléyìí tí sheikh rahimallahu ta'ala tí wọ́n tún mú wá sábẹ́ báàbù yìí òun ni láti ṣàlàyé fún wa pé èyàn kí ń sọ fún ọlọ́run pé ìyá ọlọ́run bá wa ṣe pẹ̀ lọ́dọ̀ lágbájá èèwọ̀ ni wọ́n nítorí ẹgbàwá kan tó wá látọ̀dọ̀ jubain ọmọ mutu'in radiyallahu anhu qala jaa arabiyun ila nabiyyi sallallahu alayhi wa sallam فقال يا رسول الله نهكت الأنفس وجاء العيال وهلكت الأموال جبان أما مطعم kọ́lọ́nkú bá yọ́nu sí òun ló sọ̀rọ̀ yìí pé ara okù kan wá sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́hùn àríyí wàsílám ó bá sọ pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run nahakatil alfus ẹ̀mí ti lẹ̀ wàjẹ́ àníyàn àwọn àwọn ìyàwó àwọn ọmọ wọ́n ti di ẹni tí ebi ń pa wàhálàkẹtìl amuwal àwọn dúkìá wọ́n sì ti parun jọmọ́ kí ló fa òun náà ni pé kò sí òjò látàrí ẹ̀ nǹkan tí ọlọ́wọ́n ọba tó máa ń lo òjò ní sábàbí rẹ̀ láti mú jáde nínú àwọn irúgbìn àwọn náà wù jáde máa látàrí ẹ̀ nǹkan tí ẹ̀dáwó máa jẹ tí ó fi lókun lára kò máa sí fún ẹ̀dá mọ́ ìyẹn ni àwọn oúnjẹ eléyìí tí ẹ̀dá yóò máa jẹ tí ó fi lókun lára látàrí rẹ̀ ló fi sọ pé náà hakatil anfos àwọn ẹ̀mí ti tilẹ̀ wàjẹ́ al iyal àwọn ọmọ àwọn àyàwó wọ́n ti di ebi ń pa ẹlẹ́ni tí ebi ń pa láláìsí nítorí pé kí ni kò sí oúnjẹ bákanáà àwọn dúkìá eléyìí tó ṣe pé látàrí sábàbí òjò eléyìí tí ó rọ̀ tí àwọn irúgbìn ó jáde òun náà làwọn ma fi ṣẹ̀mí bí àwọn nǹkan ọ̀sìn màálù ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà rí nǹkan jẹmọ́ látàrí ẹ̀ wọ́n ti di ẹni tí ó papòdà nítorí náà ó sọ pé fasteski lánàá rọ́bàk eré ànábì báwa bèèrè lọ́wọ́ olúwa rẹ pé kó rọ òjò fún wa fa iná na stashfi u billahi alaik àwọn wáìsìpẹ̀ pẹ̀lú ọlọ́run lórí ànábì pé kí ọlọ́run ọba kó ṣìpẹ̀ fún ẹ wà bí ká alàlọ́ bákanáà àtúnwá kíwọ náà kó fún ọlọ́run ọba subhanahu wàtàálá ìyẹn ni pé àwọn ẹlólùṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run fàkọ́lá nàbí yóò sọ́lọ́lọ́hùn àríwọ̀sálàm ọlọ́run kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kò máa bá ó wá sọ pé subhanallah subhanallah ó ní mímọ́ ni fún ọlọ́wọ́n ọba allah mímọ́ ni fún ọlọ́wọ́n ọba allah ó wí gbólóhùn yìí famadala yusabihu ata rọ́gífà dálíkà fi wùjú i asáàbìhì anábí òyẹ kogbo lẹ́ni tí ṣe subhanallah subhanallah subhanallah látàrí gbólóhùn tí ẹni wí títí tí wọ́n fi rí èèyàn lójú àwọn ànábì àwọn sọ̀hábà nábì ìyẹn ni pé wọ́n rí ìbínú yẹn lójú àwọn sọ̀hábà nábì náà pé á ọ̀rọ̀ tí lágbájá yìí sọ ọ̀rọ̀ tí lárúbára aróko yìí tó sọ ọ̀rọ̀ ńlá ni látàrí ẹ̀ ní owó títóbi ọ̀rọ̀ yẹn nìí ó bẹ̀rẹ̀ sí ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run títí tí à wọ́n fi rí ìbínú yẹn àbí ìṣe mọ̀ tí ànábì sọ́lọ̀lọ́hùn àríyìn wàsílàm tí ó ń ṣe lójú àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà náàbì sọ́lọ̀lọ́hùn àríyìn wàsílàm wọ́n ni wọ́n hàkì wọ́n ni a gbólóhun ìkẹni gbólóhun ta ma ń lò láti fi ṣàánú ẹni tí ó kó sínú àṣìṣe kan ní pé ìtumọ̀ rẹ̀ ni pé à kọ́lọ̀n kó mà ṣàánú ẹ̀ kọ́lọ̀n kó mà láẹ̀ atẹ́dìrì mọ̀lọ́ ìjẹ́ ìwọ́n ẹni tó ń jẹ́ inna sha'na allahi min dhalik ìṣesí ọlọ́run ní bàbàrà ọlọ́run ó tóbi ju nǹkan tí ìwọ ń sọ nílọ innahu la yustashfi'u billahi ala ahadin min khalqi èèyàn kan ò kí ń wá kí ọlọ́run ọba ṣípẹ̀ fún ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ eléyìí fi yíwọ pé ọ̀rọ̀ eléyìí tó tóbi tí arákùnrin sọ òun náà ni pé nastashfi'u billahi alayka ìyẹn ni pé a sí ọlọ́run ọba lẹ́ni tí ó ma ṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀ ànábì eléyìí ní ìmú ọlọ́run ọba subhanahu wa wálẹ̀ ni nítorí pé ẹni tí ó bá jẹ́ aláṣẹ tó sì lágbára lórí ẹ̀dá òun ò bùkátà kó ṣẹ̀ṣẹ̀ máa bèèyàn pé lágbájá òṣìṣẹ́ báyìí òṣìṣẹ́ báyìí láàrin bàbá sí ọmọ láàrin ọ̀gá sí ọmọṣẹ́ tíyẹn bá ti ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn à ń ṣe láti fi dúnra wá nú ni tọ́gà tí ó bá pàṣẹ fún ọmọṣẹ́ rẹ̀ yóò sọ pé lágbájá ṣe báyìí ó lo ipò tó wà nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá tóun ní ó bá pàṣẹ fáwọn ará ilé rẹ̀ yóò wí láláìsí ẹ̀bẹ̀m̀bẹ̀ ni ṣùgbọ́n nígbà míì ní eléyìí lè wáyé pẹ̀lú pé à kí ẹ̀bẹ̀ wáyé láàrin ọ̀gá sí ọmọṣẹ́ àbí láàrin bàbá sí àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n láàrin ọlọ́run ọba subhanahu wa ta'ala sí ẹ̀dá rẹ̀ abadan ọlọ́run ọba ò ní bẹ ẹ̀dá kan pé kó ṣe nǹkan kan fún ẹ̀dá míì pé à ìrẹ muhammad ó sì sánú àwọn ẹni wọ̀nyí ó sì jọ ó sì ṣe nǹkan tí wọ́n fẹ́ fún wọn eléyìí ní ìmú ọlọ́run ọba subhanahu wa ta'ala wálẹ̀ ni. Wa ìmá bàbára ọlọ́wọ́n ọba bó ti yẹ ká bàbára ọlọ́wọ́n ọba ni tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó bá rẹ́ kí ìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ sí nkankan ni yóò pàṣẹ fún ni pé rẹ̀ lágbájá ṣe báyìí lágbájá náà kò tó láláì má ṣe kì níyẹn kò tó bẹ́ẹ̀ kó má ṣe nítorí náà gbólóhùn tí ó dá ní ká sọ pé a ń bẹ ọlọ́wọ́n bá kó ṣípẹ̀ fún wa lọ́dọ̀ ànábì ṣùgbọ́n apá kejì ọ̀rẹ́ òun náà ni pé wanastesfiu bí ká alàlá ṣùgbọ́n a ń ṣe kíni a ń wá kí ànábì rí ànábì kó ṣe kíni kó ṣípẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́ nígbàtánà bí ń bẹ láyé ká ṣe kí ni kí a sọ fún ànábì sallallahu alayhi wasallam pé kó bá wa ṣe pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ń bínú sí wa kò rọ òjò kalẹ̀ látàrí rẹ̀ ní àwa musulmi àìlọ́bá ànábì wa sallallahu alayhi wasallam pé rẹ̀ ànábì ó sì fi eléyìn rinlẹ̀ fún ṣùgbọ́n eléyìn ní òun náà ní lẹ́tọ́ nígbàtí ó sí ànábì mọ́ láyé nítorí pé ìwá ìsìpẹ̀ lọ́dọ̀ ànábì pé kí ọlọ́run ọba rọ òjò fún wa àti ń gbé agbára kan fún ànábì tí ànábì ò ní kapa rẹ̀ ni a sì pé nígbàtí anábì ń bẹ láyé lóòótọ́ àwọn mùsùlùmí wọ́n ma lọ sọ́dọ̀ rẹ̀ láti bá sọ̀rọ̀ pé kó bẹ ọlọ́run ọba fún àwọn kọlọ́run ọba rọ òjò kalẹ̀ ṣùgbọ́n gbà tí ò sí láyé mọ́ ní àwọn mùsùlùmí wọn ò dojú àdúrà àwọn kọ ànábì mọ́ òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé rúmọ̀ rọ̀dí aláàánihò lásìkò rúmọ̀rù ní kò sí òjò látàrí pé kò sí òjò ní èbí ń pa àwọn aráàlú rọmọrù rọ̀díọ̀lá gẹ́gẹ́ bí olórí ó kó gbogbo àwọn aráàlú lọ sẹ́yìn ìlú gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe níbi sọ́látò istisqa nígbàtà bá ń òjò bá a ṣe máa ń ṣe nì pẹ̀lú a a sì bẹ̀lọ kí ni Umar wí ó ní kúnna nastashfi'u bidu'ai rasulillahi sallallahu alaihi wasallam àbí kúnna nastasqi bidu'ai nabiyyi sallallahu alaihi wasallam ó ní àwa nígbàtí ànábì bẹ̀láyé ìṣesí wa ní pé a máa ń wá òjò pẹ̀lú àdúrà nábi sallallahu alaihi wasallam ó ní ṣùgbọ́n gbà tí ó sí ànábì mọ́láyé nísìn àówàwá òjò bìdùáì àmì rasulillahi sallallahu alaihi wasallam pẹ̀lú àdúrà ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n ànábì sallallahu alaihi wasallam eléyìn fi yíwa pé àṣekò lẹ́tọ̀ọ́ lẹ́yìn gbà tí ànábì ò sí láyé mọ́ kẹ́nìkan kó dojú béèrè rẹ̀ kó dákọ̀ ànábì sallallahu alaihi wasallam àbí kó fi ọlá ànábì kó fi tọwọ́ lọ́dọ̀ ọlọ́run àbí kó fi nkankan ní kó fi ànábì kó fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run nítorí nkankan ti wá nítorí pé tó bá yẹ pé eléyìí lẹ́tọ́ ni nígbàtí ànábì ò sí láyé tó jẹ́ ọkú ànábì tún ṣe àdúà fún wa ó sọ pé ìrẹ́ ọlọ́run ọba wọlá ànábí wa muhammad rọ òjò fún wa ṣùgbọ́n àwọn musulmi ò ṣe bẹ́ẹ̀ eléyìí ń tọ́ka sí pé kò lẹ́tọ̀ọ́ nígbàtí ànábí ò sí láyúmọ́ ká tún ma fi ọlá rẹ̀ ká tún ma fi tọrọ yálà à ń ṣàdúrà fórí ara wa ni àbí à ń ṣàdúrà fún gbogbo àwọn musulmi lápapọ̀ lẹ́yìn gbàtánà bí o ti sí láyúmọ́ nìyí a ó dojú àdúrà wa kọ ọlọ́run nǹkan ta tún lè ṣe òun náà ni ká wo àwọn tí wọ́n jẹ́ ní eré láàrin wa ká sì sọ fún wọn pé ẹ ṣe àdúrà ẹ tẹ́wọ́ àdúrà sí ọlọ́run kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ṣe nǹkan tí a ń fẹ́ fún wa ilé inú àwọn ẹ̀kọ́ tí a lè rí gbọ́yé lábẹ̀ hadith yìí nìyẹn nítorí náà òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wasallam ó wá ní subhanallah subhanallah kí ni túnmọ̀ subhanallah òun náà ni pé afọ ọlọ́run ọba mọ́ kúò níbi gbogbo àdínkù kúò níbi gbogbo àwọn àbújẹ́njẹ́kù tí àwọn èèyàn tí wọ́n lè fi kan lọ nítorí pé lára àlébù òun náà ni ká sọ pé ọlọ́run ọba kó ṣẹ̀ṣẹ̀ máa bẹ ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ pé kó ṣe nǹkan kan fún ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ míì ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnìkan ni tó fẹ́ fi tó fẹ́ júwe bí ìdà ṣe mú ó wá sọ pé ìdà yìí ibi tó mú dé ó mú ju ọ̀pá lọ kò sí èméjì ń bẹ̀ lọ́dọ̀ onílàákáyì ni pé àà ọ̀rọ̀ tí ẹni sọ yìí àdínkù àbújẹnjẹ́kù ló jẹ́ fún ìdà nígbàtí afẹ́ròyìn pé a ọlọ́ọ̀rẹ ni o ó ń ta ọrẹ kódà ó ta ọrẹ ju eṣinṣin lọ gbogbo a sì ti mọ̀ pé eṣinṣin ní tó bá fọ́ bá nǹkan kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ rẹ̀ eléyìí ni si ṣe ma o ti di kíni ó ti di àbùkù nítorí náà ìsọ fún ọlọ́wọ́n ọba kó ṣí pẹ̀ fún ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá rẹ̀ ní eléyìí ni lọ́dọ̀ ẹnìkan eléyìí àbújẹ́jẹ́kù ló jẹ́ fún ọlọ́wọ́n ọba nítorí náà ìṣọ́lọ́wọ́ sallallahu alayhi wasallam ó ní subhanallah subhanallah ó ní tá mímọ́ ni fún ọlọ́run mímọ́ ni fún ọlọ́run pẹ̀lú gbólóhùn tí ọkùnrin sọ látàrí ẹ̀ wọ́n ní anábì sọlọ̀lọ́hùn àríyìn wọ̀sánlám kò yẹ gbogbo lẹ́ni tí ń sọ gbólóhùn yìí nígbàmí ní èèyàn lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ téyàn ó fi mọ̀ pé nǹkan tí lágbájá ṣe yìí nǹkan tí ó dá ni lára àwọn ọ̀nà tí ànábi sọ́lọ̀lọ́hùn àríwá wàsílám tó ma fi ń ṣe àtúnṣe àwọn tí wọ́n bá ṣe àṣìṣe láàrin àwọn mùsùlùmí náà nìyẹn kó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ò ní sọ pé nǹkan báyìí tó sọ yìí kò yẹ kó sọ bẹ́ẹ̀ kò sí láì fi o kéèyàn sọ̀rọ̀ tí ò yẹ kó sọ kéèyàn wá pè é sákèsí pé lágbájá nǹkan tó sọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà míì èèyàn lè wo pé àwọn èèyàn pọ̀ tí ń bá kọ̀rẹ́ tiẹ̀ lójú àwọn èèyàn pẹ̀lú gbólóhùn yìí ó lè ṣe àkóbá fún lẹ́gbẹ̀ẹ́ mi àbí látara pé kí n tún lu ọ̀nà míì táwọn èèyàn ó fi mọ aburú tó ń bẹ lára ọ̀rọ̀ tí lágbájá sọ yìí èèyàn tún lè máa lo irú àwọn gbólóhùn báyìí tí anábí lò pé subhanallah subhanallah subhanallah gbogbo ẹni tó bá wà ń kalẹ̀ yóò ti yé wọ́n pé áá ẹni ti kó sínú kankan ẹni ti sọ̀rọ̀ tí ó yẹ kó sọ wọ́n ní anábí wí gbólóhùn yìí títí tí àwọn sọ̀hábà rẹ̀ tí ó fi wọ̀n lójú wọn pé ọ̀rọ̀ tí ànábí ọ̀rọ̀ tí ẹni sọ ọ̀rọ̀ tí ó lágbára ni ó lè jẹ́ pé ànábí sọ́lọ́lọ́hùn àríyìn wàsálàm ó padà tún sọ àlàyé ọ̀rọ̀ tí ọkùnrin yìí ó padà tún sọ ọ̀rọ̀ ó tóbi ju pé kí wọ́n wá sọ pé kó ṣípẹ̀ fún ẹnìkan lọ́dọ̀ ẹnìkan lọ náà hadithi yìí ó ń bẹ nínú abu dawud ṣùgbọ́n àwọn afọ́wọ́ ní hadith wọ́n sọ pé sanada hadithi yìí èyàn ni ṣe ní ẹ̀ wọ́n ni ó lẹ nígbà ní hadithi lè lẹ látàrí pé àwọn tí wọ́n gbà wá ṣùgbọ́n kó jẹ́ pé ìtumọ̀ tí ó gbé wá ní yóò jẹ́ ìtumọ̀ kan eléyìí tí kò sí lábúrú mẹ́ tí ó bá nǹkan tí ọlọ́wọ́n bá fi wọ́n ànábì sallallahu alayhi wasallam sallam tí ó bá mu nítorí rẹ̀ hadisi ilẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tí ó lálàáfíà ni ṣùgbọ́n sanadu hadisi ó nítorí náà lábẹ́ hadithi àwùgbọ̀yí pé èèyàn kan ò kí ń sọ fún ọlọ́run bá tó kó bá òun ṣìpẹ̀ lọ́dọ̀ lágbájá bákan náà nígbà míì ní èèyàn ó kọ ìwà àbàjẹ́ pẹ̀lú yíyí ojú padà eléyìí sì pọ̀ nínú ìṣesí oníṣẹ́ ọlọ́run nígbà mí ó fi ẹnu ó wọlé ó wá rí pé ìyàwó aisha ó ta kọ́tí nǹkan eléyìí tí àwòrán bẹ́ńbẹ́ nígbàtí ànábì tó rí kọ́tí yìí ó fajúro aisha radiyallahu anha ó ti mọ̀ yí pé fífajúro tí ànábì sallallahu alayhi wasallam fajúro nkankan ti ṣẹlẹ̀ nìyẹn láburú lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún aisha pé orí àwọn tí wọ́n máa ya àwòrán yìí àzàbù na yàwọn alkiyama wọ́n fi àjẹ wọn jọgbìn alkiyama nítorí náà nígbà míì ní yóò bukata kí èèyàn fi ìṣe sí kó fi kún ọ̀rọ̀ tí ó fẹ́ sọ láti fi tako ìwà bàjẹ́ kìí ṣe pé kéèyàn ráwọn tó ń ṣe ìwà bàjẹ́ kéèyàn náà wá máa rẹ́rìn sí wọn àbí kó máa dunú sí wọn àbí wọn ẹ̀hẹ̀n nǹkan àwọn tí a ń bá sọ̀rọ̀ yẹn ní wọn ní kakún ṣùgbọ́n tọ́rí tó fajúro wọ́n rí tó ń ṣe subhanallah subhanallah subhanallah yóò tètè yí wọn pé ah nǹkan táwọn ṣe nǹkan tó lágbára ni ṣùgbọ́n èèyàn rẹ̀ tí ń ṣe wà bàjẹ́ èyàn bá rẹ́rin èyàn hẹ̀n kò dáru kèsì dáru irú onítọ̀hún kò kọ̀wà àbàjẹ́ kódà a lè sọ fún pé ó ń dákúrò àbàjẹ́ ni nítorí pé ẹni tó ń kọ̀ fún rí kò ní mọ bí aburú yẹn bó ṣe lágbára tó bákanáà nínú àwọn kan tí ó yé lábẹ̀ hadisi òun náà ni pé àà anábì sọ́lọ́lọ́hùn àríwọ̀sọ́lá kò tako ọ̀rọ̀ yìí pẹ̀lú pé kò tako apá kejì ọ̀rọ̀ yìí ìyẹn ni pé nastashfi òbí ká àlọ́lọ́ pé à ń wá ìṣìpẹ̀ rẹ lọ́dọ̀ ọlọ́run pé kí anábì sọ́lọ́lọ́hùn àríwọ̀sọ́lá kò ṣìpẹ̀ fún wa ní ọ̀dọ̀ ọlọ́run bákan náà nínú ọ̀kan tí ó yí wa òun ni pé àwọn mùsùlùmí ṣíwájú ní nígbàtí ò bá sí òjò wọ́n ma tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó rọ òjò fún àwọn bákan náà nínú àwọn kan tí a tún lè rí mú lábẹ́ hadith yìí òun ni pé nígbàtéèyàn bá fẹ́ bèèrè nǹkan ní agaga tí wọ́n bá fẹ́ bèèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run kó ti ìṣesí rẹ̀ kó kọ́kọ́ ṣe ròyìn ara rẹ̀ náà lẹ́ni tí ń fi ìní bùkátà sí ọlọ́run ọba hàn sí ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé ńgbàtà bá fẹ́ bẹ̀lọ́run kásọ́ pé ọlọ́run ọba orí mi tó bá jẹ́ pé ọmọ nìyàn wá lápèjúwe ìrẹ̀ ọlọ́run àtijọ́ tí mo ti ṣe ìyàwó ìyàwó mi ò gbọ́pà kò gbọ́pò kò lóyún àárọ̀ dálẹ́rì ìyá ọlọ́run ọba ọmọ tí mo fẹ́ bí náà máa fi ṣèjọ́ máa fi máa jùúlẹ̀ fúnjọ sí ọlọ́run ọba ìrẹ ọlọ́run ọba náà ni ìrẹ ọba ìwọ ló bímọ sì bùkátà ọmọ èmi bùkátà ọmọ tí ó máa ràn mí lọ́wọ́ ìrẹ ọba kò síbi tí mo lè sálọ̀ àti àwọn nǹkan míì téèyàn bá fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run kéèyàn kọ́kọ́ júwe ara ẹ̀ fún ọlọ́run gẹ́gẹ́ bí pé ọlọ́run ọba ò mọ́ bó nílẹ̀ jẹ́ pé ọlọ́run ọba mọ kó wá ó sì mọ nǹkan tí ń bá kó wá jà anábíwá aleyhisalam nígbà tó ń tọrọ ọmọ wọ̀lẹ́mù akùn gbídò ààrẹ kọ̀rọ̀ bí ṣẹkìyà ó ní ìrọ̀ ọlọ́run ọba egungun mi ti lẹ̀ gbogbo orí mi ló kún fún ewì ìtumọ̀ rẹ̀ ni pé mo ti dàgbà mo ti dé ipò ẹni tí ó lè tí ó fẹ́ jákan pé òun ò bí mọ́mọ́ ó ní ṣùgbọ́n wọ̀lẹ́mù akùn gbídò ààrẹ kọ̀rọ̀ bí ṣẹkìyà ó ní pẹ̀lú mo ṣe ń bẹ̀ẹ́ náà mi ò ní jẹ́ olórí ibú ẹni tí ìrẹ ọlọ́run bọ̀ ní jẹ́ kí àdúrà rẹ̀ ó ní fàágùnlé mílẹ̀dún kẹwàlé ya ìrẹ ọlọ́run ọba fún mi lọ́mọ tí ó rólé mi látọ̀dọ̀ rẹ ìyẹrísú ní tí ó jogún mi wẹ̀yẹ́rìsú mi àlè yàkúb tí ó sì jogún àwọn ará àlè yàkúb ìyẹn ni pé yóò jogún jẹ́ ànábí ọlọ́run ọba pẹ̀lú pé kó kọ́kọ́ ṣe kí ó kọ́kọ́ fi ní bùkátà rẹ̀ sí ọlọ́run ó kọ́kọ́ fi wọn ó sì sọ ìṣesí rẹ̀ náà so nígbà míì téèyàn bá fẹ́ bèèrè nǹkan ní yóò bùkátà láti kọ́kọ́ júwà rẹ̀ kì í ṣe pé kó sọ pé èmi ọmọ lágbájá ọmọ tàmẹ̀dù ṣùgbọ́n kó júwe hálù ẹ̀ kó ṣàlàyé bí ìṣesí rẹ̀ ṣe rí kó sì tọrọ nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala bákanáà nínú àwọn nǹkan tí a tún lè rí kọ́lẹ́kọ́ lábẹ́ hadisi yìí òun náà ni pé ẹ̀rí àwọn ẹlẹ́ṣẹ̀ ìṣesí wa ní méjì náà ni pẹ̀lú wọn alákọ̀ọ́kọ́ inkarul munkar àìdá nǹkan tí wọ́n ń ṣe nì a ó takò a ó kọ̀ fún wọn ìyẹn ni pé téèyàn bá rẹ̀ ti ń ṣe ọlọ́run nǹkan tí ń ṣe yẹn lẹ́yìn pé àdúnú sí a ó tún kọ̀ fún pé ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ a sì ṣàlàyé aburú tí ń bẹ fún bákan a ó tún ní nǹkan tí a ń pè ní àtàwọn home ìláàánú ẹlẹ́ṣẹ̀ náà a ó tún ní lójú ọ̀nàwó láàṣì láàánú ẹlẹ́ṣẹ̀ jọmọ́ òun náà ni pé ọ̀nà tí ó fi gba àtúnṣe táa fẹ́ jẹ́ kó ṣe ọ̀nà tí ó fi gbà lọ́wọ́ wa ní a ó ṣe kí ni òun la ó fi sọ̀rọ̀ yẹn fún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn agaga lásìkò táa wà yìí tí wọ́n bá rẹ́ni tó ń ṣe àṣìṣe èròǹgbà wọn ni pé wọ́n fẹ́ yẹ̀yẹ́ ẹniyẹ̀ wọ́n fẹ́ ṣóyí pé àwọn dá jù lọ àbáwọn mọ̀ jù lọ àbí kí wọ́n useless yẹ̀ látàrí ẹ̀ ní ìṣọwọ́ tí wọ́n fi gbà sọ̀rọ̀ yẹ fún ní ìṣọwọ́ tó yẹ pé òun náà ríra rẹ̀ láàrin àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni yẹpẹrẹ tó pé ìbànújẹ́ yóò bá ó lè gbé ẹlòmíì pàápàá nígbà míì kó di ẹni tí ò ní fẹ́ gba òdodo lọ wa nítorí náà ọ̀rọ̀ yìí ni gbogbo wa ló bá wí ta bá rí ẹlẹ́ṣẹ̀ tó ń dá ẹ̀ṣẹ̀ kan ní ẹ má jẹ́ adákẹ́ lórí ẹ̀ ẹjẹ́ akọ̀ fún un pé nǹkan tó ń ṣe kò dáa ṣùgbọ́n kíkọ̀ fún wa ní kó jẹ́ pẹ̀lú hikma nítorí nǹkan tọ́lọ́wọ́n bá wí ní ọdúnrún ilá sàbílì rọ́bíká bil hikmati wọlmọ̀ ìzọtí hasana pípé sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá rẹ bil hikma pẹ̀lú hikma òun náà ni kíyàn gbé nǹkan síbi tó yẹ ká gbé sí ọ̀nà tó fi gbà sọ̀rọ̀ sí ọ̀nà tó fi gbà kọ̀rẹ́ tí ẹ̀ kó jẹ́ ọ̀nà tí ó bá láàkáyè mú tóun náà ṣetán àti gbà á tí ìgbéraga àbí ìfẹ́ bí ìtìjú dànù tí ò ní mú láti má gba òdodo tó sọ fún nítorí náà eléyìí gbogbo àta bá fẹ́ ṣe àtúnṣe fún àwọn èèyàn agbọ́dọ̀ mú eléyìí dání kó má yẹ pé àníyàn náà ni pé kí n ṣáà ti sọ fún náà ni kí n ṣáà ti sọ fún náà ni mi ò fẹ́ mọ̀ bóyá ó gbà bí ó gbà kí ṣáà ti sọ fún náà ni eléyìí ní àókù díẹ̀ kí káàtó nítorí náà a gbọ́dọ̀ pé èròǹgbà wa lórí ṣíṣàtúnṣe àwọn èèyàn òun ni pé láti jẹ́ káwọn náà lè rí ìyọnú ọlọ́run káwọn náà bá lè wà nínú àwọn ẹni tí ó wà jọ́nà òun náà ni èròǹgbà wa kì í ṣe pé láti kan jẹ́ káwọn èèyàn mọ́ pé kò ṣe nǹkan tó right nítorí náà bẹ̀lọ́ ọmọ subhanahu wa ta'ala kò fún wa ní àgbọ́yí tí a sọ ibi àti ṣe sọ́lọ ní ọ̀sẹ̀ tó lọ àìkan nínú àwọn ọmọ ìyá wọ́n bèèrè ìbéèrè kan ní ìbéèrè náà ó bùkátà kí a tún tàn mọ́lẹ̀ sí nítorí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú manhajú alìsúnnà ni ìyẹn ni ìlànà àwọn tí wọ́n dúó ti sunna náàbí àti kòhán eléyìí ni yóò ma ṣẹlẹ̀ síwa lóòrèkóòrè kí ni ìbéèrè náà òun náà ni pé ìjẹ́ ta bá rí oníbídíà kan láàrin wa tó kú ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún wa ká dúnú lórí ẹ̀ oníbídíà kan kún sí ìyẹn ni ẹni tó ń ṣe àdáadáálẹ̀ nǹkan tí anábi sallallahu alaihi wasallam tí ó fi tọ́lọ́wọ́n bá òfin ran òun gbé wọnú ẹ̀sìn ó ń ṣe ṣe tó bá kú alẹ̀nà adùn lórí ẹ̀ pé à ah, ó lọ ọlọ́wọ́n ọba adúpẹ́ gẹ́gẹ́ bí pé ọlọ́wọ́n ọba ṣorí fún wa àkọ́kọ́ náà àwọn oníbídà wọ́n kó ríṣiríṣi gẹ́gẹ́ bí àgbọ́yí islam tó péye yàtọ̀ sí àwọn tí wọ́n fi àìmọ̀kan tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa bídá bídá ní ó ń bẹ nínú rẹ̀ èyí tí ó sọ̀rọ̀ di kèfèrí ó sì ń bẹ nínú rẹ̀ tí ó sọ̀rọ̀ di ẹlẹ́ṣẹ́ wájú ọlọ́run ṣùgbọ́n musulmi náà láà máa pè ẹni tó bá ṣe bákanáà àwọn tí wọ́n ń ṣe bídíà àwọn náà pín sọ́nà méjì ẹni tó ṣe pé òun ń ṣe àdáadáalẹ̀ nǹkan bí ò mú wá sínú ẹ̀sìn òun mú wá ara rẹ̀ kò pé àwọn èèyàn sí pé ẹ̀yìn èèyàn ẹ̀mà wá ṣe oníbídíà náà lòun náà nǹkan tó sì ń ṣe ẹlẹ́kejì ni onibida tó ṣe pé ó ń ṣe fún ara rẹ̀ ó tún pé àwọn èèyàn sí pé ẹ̀yìn èèyàn ó yá ẹmọ́ wá ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń pé àwọn èèyàn lọ síbi pé sàárè ní ẹjẹ́ a máa bẹ lọ́wọ́n bá ń bẹ̀ ẹjẹ́ a máa kírun ń bẹ̀ ẹjẹ́ a máa ṣàdúrà ń bẹ̀ ẹjẹ́ a máa pè àwọn tí ń bẹ nínú sàárè kí wọ́n bí àbùkátà wa irú àwọn tí wọ́n bá ń ṣe bídí àbáyìí tí wọ́n tún jẹ́ ọ̀ta súnnà tó ṣe pé súnnà nábì eléyìí tó fojú wọn wọ́n jáde síta láti takò àti àwọn tó ń ṣe súnnà nábì yìí wọ́n ma takò wọn débi pé tí wọ́n bá tún lágbára lọ́dọ̀ ìjọba ní wọ́n pàdé àpòpọ̀ mọ́ ìjọba láti fìtínà àwọn onísúnnà gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ láyé imam ahmad tó yẹ pé nínú àwọn àwọn àfó oníbídíà àwọn ọmọ ibn abiduha òun náà nínú àwọn oníbídíà ni tó yẹ pé à ni àwọn ni wọ́n dá fìtínà pé kò áàlì ní ẹ̀dá ọlọ́run látàrí ẹ̀ní wọ́n fi ìyà jẹ imam ahmad rahimallahu ta'ala irú àwọn oníbídà báyìí tí wọ́n bá kú ṣe a lè máa dunú lórí pé ọlọ́wọ́n ọba ó mú ọ̀ta ọlọ́run ọ̀ta súnà náàbí sọ́lọ́lọ́hùn àríwọ̀sẹ́lẹ̀m ó mú kú lórílẹ̀ bẹ́ẹ̀ ni irú àwọn oníbídà tó yí pé wọ́n pèpè sí di bídà tí wọ́n bá kú ní àbí tí wọ́n takò súnà àbáwọn kò kí tí wọ́n ń wà ìbàjẹ́ lórílẹ̀ tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n fi tínà àwọn èèyàn tí wọ́n jẹ́ kí àwọn èèyàn rí ọlọ́wọ́n bá sìn ṣe tí wọ́n bá kú ṣàlèmọ́dún lórí ẹ̀ bẹ́ẹ̀ ni nínú àwọn ẹ̀rí tí àwọn àfáà fi ṣe ẹ̀rí lórí ìdúnú lórí àwọn èèyàn báyìí òun náà ni hadisi kan tó ń bẹ nínú sọ́yí bukhari ọ̀ṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n gbé òkú kọkọjá lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń bá bẹ nínú hadith tí àbí kọtada ibnu rib'i al-ansari tí ó gbà wá annahu kana yuhaddithu أن رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازة أن يجيش الله صلى الله عليه وسلم wọ́n ní àbúkọ̀tá dá a máa sọ̀rọ̀ báyìí pé a máa sọ báyìí pé anábì sọlọ́lọ́hùn àríwọ̀sọ́lám wọ́n gbé òkú kọkọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́mà sọ pé mustari wa mustara humin ó ní òkú yìí nínú kó jẹ́ pé ó lọ sinmi àbí ó jẹ́ni tí àwọn èèyàn sinmi látara rẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wasallam pé ya rasulallah mal mustarih wal mustarahu minhu ta ni ẹni tí ó ń sinmi ta sì ni ẹni tí a ń sinmi lọ́dọ̀ rẹ̀ qala al'abdul mu'minu yastarihu min nasabi duniya wa adáha ila rahmatillah ó ní ẹni tó bá jẹ́ ẹrú olùgbàgbó òdodo ní ẹrú tó jẹ́ olùgbàgbó òdodo òun yóò sinmi níbi wàhálà ilé ayé àti ìnira rẹ̀ lọ síbi ìkẹ́ ọlọ́run ìyẹn ni pé yóò sinmi wàhálà ilé ayé yóò sì bọ́ sí ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run oníwàlá abdul fajir yastarihu min wul'ibad walbilad washajar wadawa oníṣùgbọ́n ẹrú àwọn ẹrú tó jẹ́ pé pòkí ni olùkọtọlọ́wọ́ ni olùṣèwà àbàjẹ́ lórílẹ̀ ni àwọn ẹrú ọlọ́wọ́n ọba wọ́n ṣe kí ni wọ́n sinmi nípa burú wọn kódà ìlú náà yóò sinmi pé lágbájá ti lọ adúpẹ́ fọ́lọ gbogbo wàhálà tó ń fún wa bí àwọn adigunjalè àbáwọn tí wọ́n ń fìtínà àwọn èèyàn nínú ìlú bákanáà àwọn igi gan pàápàá wọn tó pé tí wọ́n bá gbé igi ní ohun igi náà wà bàjẹ́ ni kódà àwọn ni àwọn ẹran àwọn náà àbúrú wọn kan tí wọ́n fi ṣẹ̀rí ó túnmọ̀ sí pé nígbàtí anábi sallallahu alayhi a sallam tó sọ fún àì pé ẹni tó bá jẹ́ oníbídà ní àbí ẹni tó bá jẹ́ pòkí èèyàn àwọn èèyàn wọ́n sì mí fìtínà rẹ̀ ó túnmọ̀ sí pé ilé ìrìn fúwálá tó wá rí pé ẹni ó dáwọ̀ kò fìtínà òun mọ́ ní nǹkan tí yóò ṣẹlẹ̀ sí ẹn táà fìtínà mọ́ òun náà ní kínú rẹ̀ dùn ibi tí wọ́n ti mú ìyẹn nìyẹn bákanáà ẹ̀rí tó ń bẹ láti ọ̀dọ̀ alì radiyallahu anhu alì ibn abi ẹni tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹ́rin lẹ́yìn ìgbà tí anábi sallallahu alayhi wasallam pakùdà òun náà nígbà tí wọ́n sọ nípa àwọn khawarij wọ́n ní alì radiyallahu anhu wọ́n ní inú rẹ̀ dùn nípa pípa tí wọ́n pa àwọn khawarij wọ́n ní wà sájádà fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lẹ́ni tí ń forí kanlẹ̀ nípa bí ó ṣe rí pé wọ́n pa ìkan tó jẹ́ bàbá àwọn khawarij ìyẹn ni olórí àwọn khawarij àwọn olè khawarij àwọn náà ni àwọn èèyàn kan tó ṣe pé àwọn tí wọ́n ní wọ́n jáde sí àwọn olórí àwọn ni wọ́n pa usman àwọn ni wọ́n ní usmanu kò ṣèjọba dáadáa irú wọn náà ó ṣiṣẹ́ kù àwọn tí wọ́n bá ti ń jáde sí àwọn olórí ní tí wọ́n ń gbógun ti wọ́n tí wọ́n ní wọ́n ṣe dá ẹjá lé wọn kó mẹ́ wọ́n yọ dá wọ́n yọ ìdá wọ́n yọ àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn wọn ní ìlànà tí wọ́n ń tọ̀ ìlànà àwọn kàwárìjì ni àbáwọn tí wọ́n ń ṣe ìwọ́de pé a lè kó ní we no go gree àbí kó kó mẹ́ wọ́n dàlúrú nítorí pé àwọn òfin olórí má àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe sí yìí tí wọ́n kọ́kọ́ ń fìtínà olórí ní láti lè kó olórí oyè àwọn náà ni khawarij oníbídà ni wọ́n ṣùgbọ́n pàtí alì radiyallahu anhu torí pé wọ́n pa ẹni tí ó jẹ́ ọ̀gá wọn ní wọ́n ní inú alì ó dùn ilé ìbẹ̀ nọ́rọ̀ sheikh ibn taymiya rahimallahu ta'ala nínú fatawa wọn volume 20 no, page 395 bákanáà ó tún bẹ nínú fatawa bákanáà láyé bomi tó jẹ́ volume 28 page 473 tí Ali radiyallahu anhu àgẹ́bí ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ṣe sọ ó ní wà áwùlá awwalu man qatalahu amirul mu'minin Ali ibn Abi Talib ó ní àwọn kàwàríjì ẹni tó kọ́kọ́ bá wọn jà òun náà ni ẹni tó jó lórí àwọn mùsùlùmí nígbà náà òun náà ni alì ọmọ àbú tọ́lì ó ní wà máàrù wà mẹ́n máàrù min aṣáàbì rasulillahi sallallahu alaihi wasallam ó ní àti àwọn sọ̀hábà nábi tí wọ́n wà pẹ̀lú rẹ̀ kọ̀tẹ́lẹ̀hún bí àwòrán ó wọ́n bèèsì sí tí wọ́n pa wọ́n nìyí wọ́n ni inú alì ó dùn ó sì bá àwọn ní ó bá wọn sọ̀rọ̀ tí a bá padà fatawa fatawa ní àórí ọ̀rọ̀ yìí bẹ̀ bákanáà nínú àwọn ẹ̀rí eléyìí tí ó tún fi wá àwọn ẹni wọ́n a máa dúnú lórí agaga àwọn tí wọ́n pèpè lọ sí di bídíà tó ẹ pé nǹkan tí anábi sallallahu alaihi wasallam tí ó mú wá ní ìyẹn làwọn pèpè sí wọ́n sì fi tíra wọn ní súnnà ó wà tarikh baghdad eléyìí tó náà jẹ́ vol 7 page 531 eléyìí tí wọ́n mú ọ̀rọ̀ ìkan nínú àwọn ẹni síwájú náà à pé à bish ọmọ alharif ó sọ pé yakul já àmótù hádá yùkọlù àádà lẹ́rí yùkọlù láwú alìmúrísí wà fi sùk ó ní ikú ọkùnrin kan tí wọ́n pè ní alìmúrísí

ó jẹ́ ààyè ààyè tó hàn ní òun ò bá ṣe kí ni kò bá jẹ́ ààyè tó wọ́n ti dúpẹ́ tó wọ́n ti forí kanlẹ̀ ìyẹn ni pé nǹkan tó mú láti má forí kanlẹ̀ àti láti má dúpẹ́ òun ni pé ó wà nínú ọjà káyàn máa rògbà kí ló ṣe bàbá yìí so àyè tí ó yẹ kí ni tó yẹ pé àà àwọn ọgbà lágbájá ló forúkanlẹ̀ yìí nítorí ẹ̀ ni ẹni ò ṣe forúkanlẹ̀ nítorí ikú oníbídá yìí ó ní alhamdulillahi lẹ́rí amátahu ó ní ọ̀pẹ́ ni fún ọlọ́wọ̀n ọba tó pa arákùnrin bákanáà ó ń bẹ nínú sí aláàmùnubálá òun náà volume 8 uh, page 145 nínú ìyẹn náà wàkọ́lá abu dawud kana abdulmajid ra'san fil irja wọ́n ní ọkùnrin kaná mẹ́ tí wọ́n pè ní abdulmajid òun jẹ́ olórí nínú àwọn mújíà ìyẹn ni àwọn èèyàn tó yẹ pé kí ni àwọn sọ pé èèyàn bá ma mú tí kó ma ṣe ìsìnà kó má kírun tó bá ṣáà ń jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ rẹ̀ àti ìgbàgbọ́ àbúwákìrì bákanáà oníbídà náà lòun náà òun ní nígbàtí òun náà kú wọ́n nígbàtí wọ́n kéde ikú rẹ̀ lọ́dọ̀ ìkanúnà wọn ẹni síwájú tí ó kọ́ ẹjọ́ abdulrazak ó ní òun náà ṣe kí ni ó sọ pé alhamdulillahi lẹ́dí àwọ́ha ummata muhammadin min abdulmajid ó ní ọ̀pẹ́ni fún ọlọ́wọ́ ọba tó fi àlúmà annabi sallallahu alaihi wasallam tó fi lọ́kọ̀balẹ̀ ní ọ̀dọ̀ abdulmajid ìyẹn ni náà òun náà ní bídá ni àwọn ẹ̀rí pọ̀ eléyìí tí àsìkò nílé gbà wá láti máa kà wọ́n láti máa fi ṣàlàyé pé àwọn tí wọ́n jẹ́ ní ìṣíwájú wa àwọn tí wọ́n nígbàtí wọ́n bá gbọ́ pé àwọn oníbídíà tí wọ́n pèpè lọ sí di bídíà wọn tí wọ́n sì ń fi tínà àwọn èèyàn ní wọ́n papòdà inú wọn yóò ṣe kí ni inú wọn yóò dùn wọ́n dùn pẹ̀lú ẹ̀ nítorí náà tàbárí ìkan nínú àwọn oníbídíà lásìkò sí tó ń takò súnà tó ń pèpè sí bídà tó ń fìtínà àwọn onísúnà tí ó fún ẹlẹ́mì balẹ̀ tó sì ń takò tí ọlọ́wọ́ bá fi wọ́n ah, Alhamdulillah wa salatu wa salam. Uh, we just give the gives some of what we have, been saying. Uh, the topic we discussed today in uh, Kitab al-Tawheed is about asking Allah to intercede from one of his uh, creation to another creation. We said this is uh, forbidden because this shows that uh, this uh, is like belittling the Lord of the world. So it is not good for you to say, Oh Allah, intercede for me uh, from so so so person. And we quoted an hadith, though the scholar said uh, the hadith is weak, but uh, the meaning is uh, okay, where a, a man came to the Prophet sallallahu alaihi wasallam, and he said, he explained what has happened to them like uh, the they, he said uh, people have had become weak then uh, children and uh, household there is nothing for them to eat properties have destroyed oh prophet sallallahu asked allah to send down rain and he said we are using, we are asking Allah to intercede for us from you. And we ask you to intercede uh, for us instead of Allah. And the Prophet ﷺ said, Subhanallah, glory to Allah. I continue saying this uh, until the companions, uh, until that is, is, is, is sin, or uh, what sin in the faces of uh, his companions that this man has said something which is not uh, okay. So the summary of the hadith is that uh, it is forbidding for you to say, Oh Allah, intercede for me uh, from so so so person because Allah is mighty than asking him to intercede for you from any of his servants. And we said a brother last week asked about rejoicing on the death of a mubtadi, that is, an innovator, somebody who has introduced uh, in the religion what is not brought by the Prophet sallallahu wasallam, and we quoted some traditions uh, which support that that it is allowed for you to rejoice on the death of a uh, mubtadi that is an innovator somebody who has brought to the religion what is not there so and we quoted uh, some tradition which we cannot be able to repeat here uh, we pray May Allah subhanahu wa ta'ala uh, guide us aright and give us the understanding of what we have said. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allah Allah. tí abáwọn tó ní ìbéèrè. ọ̀rẹ́ sọ́nà ṣé irú àwọn kúṣọ̀ tá à ń yà ní ẹni kọ́ sàdé sàdá àtọ̀lé ti bá ìgbé àwọn àti ìjọba ìjà wọn àná ọ̀pọ̀ àwọn èdè yìí láti yà kúṣọ̀ tí àwọn èsì ọlọ́run ọba láàbà àgbà ọ̀hún láti máa yà ní àti èsì ọlọ́run ọba láàbà fún wa jẹ́. na n ò pé ọ̀rọ̀ nípa àwòrán yíyà ní ọ̀rọ̀ ti wáyé ní orí rẹ̀ a ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ a ṣàlàyé pé yálà agbéèrè ni tàbí aya píkṣọ̀ ilé tí a fi kámẹ́rà yà àbí tí wọ́n fi ọwọ́ yà àbí tí wọ́n fi aṣọ ohun gbogbo ẹ̀pátátá píkṣọ̀ náà ni wọ́n ilé tí a kò bá mú gbogbo náà ni ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ nǹkan tó lè mú wáyá píkṣọ̀ ní òun náà ni dọ̀rúrọ nǹkan tí a rí ọgbọ́n dá sí gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ lọ sí hajj àbúfẹ́ travel yóò ṣe international passport so kò sí láìfí kó ya píkṣọ̀ àbí ẹni tí yóò ṣiṣẹ́ ní kọ́pìnì kan ni tí ó bùkátà kí wọ́n ṣe id card ẹ̀ ní òun náà tí ó ya picture èyí tó bá ti jẹ́ dọ̀wúrí ní tí a máa lò fún àwọn dọ́kúmẹ́ntì wa kan ní so ilé kò sí láìfí mẹ́ ìmọ́ à ń ṣèyàwó à ń kó ma à ń ṣe graduation àti bẹ́ẹ̀ lọ ní ká máa yàwó wọ́n ní àkóbámu àbẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala mọ́ṣáláṣí láti wá kí jambo sọ́lá ìyẹn ni kí a pa ìrún méjì papọ̀ lápéjúwe nígbàtí àwọ̀wẹ́dà ní alẹ́ yìí sí ọdá gbogbo fẹ́ ọ̀kátẹ̀wá ní ojú wá rọ̀ kó náà wá jọyìn àwọn mùsùlùmí nínú mọ́ṣáláṣí láti wá kí ìrún mọ́gbígbà àti ìṣá ìpapọ̀ ṣe lè lẹ́tọ̀ àbí ò lẹ́tọ̀ àkọ́kọ́ náà ìrún ìpa ìrún mọ́bíbà àti iṣá ìpapọ̀ látàrí pé òjò rọ̀ nǹkan tó lẹ́tọ̀ ni nígbà tó bá ti jẹ́ pé òjò tó rọ̀ ní òjò tí ó ṣe pé yóò tútù aṣọ nígbàtí èèyàn bá wọ inú òjò yẹn ni yóò sì jẹ́ ìnira fún àwọn èèyàn láti padà wá sí mọ́ṣálásí lẹ́yìn ìgbà tí wọ́n bá kí mọ́gírìbì tán eléyìí ni ìgbàláyé wà kí èèyàn pa ẹ̀rùn mọ́gírìbì àti ìṣá ìpapọ̀ ṣùgbọ́n àǹfààní yẹn ní ó ń bẹ fún ẹni tó bá wà nínú mọ́ṣálásí nìkan ẹni tí ò bá ní kí ìrùn mọ́gírìbì ní mọ́ṣálásí pẹ̀lú jọmọ́ àǹfààní yẹn ò sí fún bóyá òun fẹ́ kí ìrùn nílé rẹ̀ àbẹ́ẹ̀ ẹ̀kọ́ òun kò bá ìrùn jọmọ́ ṣùgbọ́n táǹfàní yẹn wà fún òun náà ni ẹ tó kí ìrùn jọmọ́ pẹ̀lú ìmáàmù nínú mọ́ṣíláṣí ó lè jọyìn wọn láti kí ìrùn láti ṣe jámù sọ́lá àbí òun náà ti ẹ̀bá apá kan nínú òun àbó ti kí mọ́ gbígbẹ̀ so tóbìnrin náà bá wá sí mọ́ṣáláṣí lásìkò yẹn ni kò sí láì fi fún òun náà kò ṣe kí ni kí o kí jámù sọ̀láàt jámù bẹ́yìnà sọ̀látẹ́yìn ni mọ́gbìwà ìṣà sọ̀látẹ́yìn mọ́gbìwà ìṣà pẹ̀lú àwọn ìjọmọ́ ìyẹn ni pé kó pa ìwọ̀n mọ́gbìwà ti ìṣà pọ̀ pẹ̀lú ìmọ́ọ̀rùn nígbà tó jẹ́ pé àwọn náà ní ẹskíùsì pé wọ́n wà ní mọ́ṣáláṣí káwọn obìnrin náà bá ń bẹ ní mọ́ṣáláṣí lásìkò tí òjò yẹn rọ̀ kò sí láìfì fún obìnrin kó lọ kí ìjánu ṣùgbọ́n tóbìnrin ó bá kírun nílé rẹ̀ ní àti gbogbo ẹlòmíì náà tí ó ráyè wá mọ́ṣáláṣí kò lẹ́tọ̀ fún wọn láti pa ìrun wọn papọ̀ àwọn ó kírun wọn ní àsìkò rẹ̀ ní Thank you.

ìyẹn ni àwọn tí wọ́n lè dúró gẹ́gẹ́ bí aṣojú àbí alákòóso obìnrin nínú àwọn tí wọ́n máa ń ka wọ́n máa ń ka bàbá bàbá bàbá ọmọ ìyá àti ọmọ náà ọmọ tí obìnrin bá bí tóun náà bá bàlágà ní à òun náà ó lè ṣe kí ni ó lè dúó gẹ́gẹ́ bí wàlíyù fún bàbá rẹ̀ ká fún ìyá rẹ̀ ìtumọ̀ yẹn ni pé obìnrin kan ó bímọ fún ẹnìkan ṣùgbọ́n ọlọ́run ní kí òpin yà kó dé láàrin òun àti ẹni yẹn bóyá pẹ̀lú pé wọ́n kọra wọn sílẹ̀ àbí pẹ̀lú pé ọkùnrin yẹn ti papòdà kò sí láyé mọ́ ó wá bí ọmọ tóun náà dá nǹkan mọ̀ òun náà ó lè ṣe kí ni ó lè dúró gẹ́gẹ́ bí wàlíyù fún ya rẹ̀ nítorí pé ẹ̀gbọ̀n wa mẹ́ tí ànábì náà sọ fún ọmọ arábìnrin kan pé kó dìde kó fi ya rẹ̀ lọ́kọ̀ so kò sí láì fi mẹ́ Irú ìdí àsìkò láàrin ìgbà nínú máàzì àti òfin lẹ́tọ̀ láti pé àti máa àsìkò iṣẹ́ àmàfàrà àdíbáwa fásitì àmàfàrà wà náà lẹ́yìn tí a kí irun jámù tán ìyẹn ni pé lẹ́yìn ìgbà tá a jọ irun mọ́gbìgbà àti ìṣá ìpọ̀ nítorí òjò ṣé àwa kan nìí bóyá ní bùkátà kan ta fẹ́ ṣe nínú mọ́ṣíláṣí ṣáàyì lè wà nínú mọ́ṣíláṣí títí di àsìkò ìṣáàyì àbí àsìkò la gbọ́dọ̀ dúó dì táàfi kó ní mọ́ṣíláṣí eléyìí ò ní àsìkò jọmọ́ nǹkan tí wọ́n ti torí ẹ̀ ṣe lẹ́tọ̀ fún wa láti ké ìrùn jámù ìyẹn láti jọ ìrùn mọ́gìbà àti ìṣáìpọ̀ o nítorí ìnira eléyìí tí ó bá wa nígbàtí a bá ní ká lọ́lé ká tó padà wá ṣùgbọ́n a ní máa bèèrè lọ́wọ́ kó wá pé ṣíwọ́ ṣe tó bá kí mọ́ gbíbi tẹ́ tán fẹ́ dúró sí mọ́ṣáláṣí ni àbí òun lọ́lé so oníkálùkù wá ni a ma ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ táà fi fèsì ṣùgbọ́n eléyìí tí ìmọ́ọ̀mù yóò ṣe àkíyèsí rẹ̀ òun náà ni gbogbo àwájọ mọ́ nǹkan tí ó kárí gbogbo àwa jọmọ́ òun náà ni pé kó ṣe jámù fún wa tó bá ti wá ṣe jámù ní ẹni tó ń bùkátà tó ní bùkátà láti lọ́lé kó máa lọ́lé ẹni tí òun fẹ́ dúró sí mọ́ṣálásí nì tó ìfẹ́ kapò àn àbó ìfẹ́ ṣe àwọn iṣẹ́ kan nínú mọ́ṣálásí kò sí láìfi kó wà nínú mọ́ṣálásí kó máa ṣiṣẹ́ ẹ̀yìn ò túmọ̀ sí pé yóò wá tún ìrùn yẹn kí ọlọ́ọ̀tàrà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته